adúgbò lọ́dọ̀ náà lọ́ba tí ọ̀pẹ́ lọ́sùn. nígbà tí àwọn akọ̀rọ̀ bíbélò àti Musa alayhi salatu wa salam àbí alayhi salatu wa salam gbọ́dọ̀ wá sí sàlàyé rẹ̀ fún wa nínú sóràtì káà. nípa wípé kíndùrú sí àwọn kẹ̀kẹ́ kan pẹ̀lú àṣẹ tí kò sì bá òde ìṣẹ̀lẹ̀ àwọn lọ́dọ̀ Musa gbọ́dọ̀ torí pé iṣẹ́ tó lọ́ọ́ bẹ̀rù láti ṣe ó sì níbi abájọ àánú ọlọ́run ti dùn bẹ́ẹ̀ tó ti gbé jẹ́ pé ọ̀tẹ̀ musa lọ́rùn ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ lọ́wọ́ àtàlàyé fún un lẹ́yìn ìgbà náà làwọn àti òfìta tó ní ìwà pé wọ́n bá yà láyà nínú àwọn tí ń ṣẹlẹ̀ ní òṣèlú fáwọn náà lọ́wọ́ lórí tọ́jú pé àwọn ọlọ́run ọ̀pọ̀ àwọn sábẹ́ rẹ̀ báwa ni mo lọ wò ó nípa yín ní irú gbin ara ilé yìí aláwọ̀ bá a lọ́dún bàbá náà ní àìsàn àìlera àti àléébù bàbá mi lọ́wọ́ ìyára ẹ̀dá ojú ìyẹn ni ọjọ́ ẹranko ni báwo ọmọ ojú yìí pé a kìíní di ìnira wọn ni ìyá ni látọ̀dọ̀ ọlọ́run tó sì lè gbé àánú ọlọ́run pamọ́ síbẹ̀ ní ọ̀nà ká ti ṣàlàyé ẹ̀ lánàá nípa wípé àìsàn bí a máa ṣe yàn tí ọkọ̀ fún yàn láti já sínú àwọn ẹ̀ṣẹ̀ kan àwọn àìsàn tí ń ṣẹlẹ̀ ó ti ṣe okùnfà kéèyàn lọ máa ṣe ìwádìí kí ló ń fa àwọn àtúnṣe yìí kí láti lè fi kóró kóró kóró tó fi wá di níta pé ìgbẹ́ sí ìlàsìkò tí a wà tó ti gbajúgbajà fọ́pọ̀lọpọ̀ èèyàn mílíọ̀nù àwọn èèyàn tí wọ́n wà lórí tí wọ́n fi ń jẹ wọn nínú wọn wọ́n fi ń ríṣẹ́. bẹ́ẹ̀ náà sì ni àìsàn nípa tó lóru wípé bólú rẹ̀ pé mùsíbà ọ̀fẹ́ àláìsàn ni àbí àìlera ni àbí àléébù ni káwọn ìpín lọ́dọ̀ ọkùnrin mi ò bára wa ṣe rí yọ ọjọ́ àkọ́kọ́ náà ti yá mà ọ̀sẹ̀ tí ó bá ìsàn tí ó fi wo gbogbo àjẹ́ náà ọ̀sẹ̀ tí ó fi ojú fífọ́ tí ó fi gbogbo àjẹ́ náà ìní àdéhùn ọ̀sán ọ̀la àyọ̀sọ́lá nínú ẹgbà ọ̀rọ̀ kan ìgbà ọba ọkùnrin kan ọba arábìnrin kan sọ̀rọ̀dà ó sì ti dàgbà ó ti gba ìsìlámù àdéhùn ọ̀sán ọ̀la àyọ̀sọ́lá wà lọ́wọ́ pé arúgbó kùjọkùjọ ló ní

náà láti máa wo àwọn àtẹ́nà àlàáfíà ṣe gbé àìsàn níbẹ̀ wò kí ẹ̀dá ọwọ́ sì pé kí oníṣẹ́ àti kankan lára wa. ẹlẹ́ẹ̀kejì ta lè wò lánàá onáà ní wípé àìsàn lè ṣèyàn tí ó jọ òkúpa títí àbúrúkú òkun yàn ká sì mú àkàwé wa lóṣooṣù wa nínú àwọn ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ ní òṣèlú dáadáa nínú tí yọọ lọ sàlàyé fún ẹbí ọbẹ nù àánú Ọlọ́run èyí tí mo ń pamọ́ tọ́sẹ̀ yìí pé ọlọ́ọ̀bà ìgbẹ́ lọ́wọ́ ṣùgbọ́n mọ́mì ní kọ́mọ́kù níyè onáyẹ̀ pé ọmọ bíi ilé ṣàìsàn pé yọ náwó náwó náwó nára lórí ẹ̀ kódà bí ìbá ṣe bí mi mọ̀ fún mo nìlá dá wá ju ọlọ́run ó lè ju ẹlòmíì ṣùgbọ́n gbogbo tá a bá ń ná lórí ọmọ pẹ̀lú àwọn ẹ̀ka àtúntúnṣe wa lọ́yẹ̀ láti láti tó ń bẹ̀rù wa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá ní kí ọmọ wọn yìí lọ kọjá ìpínlẹ̀ ọjọ́ wa kó wá lẹ́kùn ní ẹni ìpẹ̀pẹ̀ ọ̀rọ̀ fún yàn èyí ọ̀bẹ ni èyí ó mú ni èyí ó gbé ni yóò lò ní ṣùgbọ́n ìjọ́ ti ní àná téèyàn tó sùn wàhálà lórí tiẹ̀ yọ ọ̀rẹ́ lè fún yàn. ìgbà tí èèyàn wọn pé ìwà lélẹ́yìn àdọ́kùn wa lélẹ́yìn ló ti ṣe ọ̀rẹ́ yóò fẹ́ lọ. tọ́jà pé téèyàn wà lélẹ́yìn rẹ̀ yóò ju gbogbo owó yẹn nínú náà lọ. bóyá gbogbo téèyàn fi oṣù kan oṣù méjì oṣù mẹ́ta náà lórí ẹ̀ bóyá kò ní kó sáláàdì oṣù kan lọ́wọ́ náà. ńgbọ́ lọ́nà tí gbọ́ lọ́nà tó ká wáyé nígbà tó sọ fún apá àbùnì kí o sì ní ti bẹ̀rẹ̀. ní a ti sọ pé òjíṣẹ́ náà ní bíbí mọ̀ òjíṣẹ́ ti fún ẹni tí ìrìnàjò ọ̀rọ̀ ń wò sọ gbọ́ àbọ̀ o náà ní bíbí tí wọ́n bíbí mọ̀. olùkọ́ náà wà ní tó lásán pé ó ń dúró náà sí gbogbo ẹ̀mí pátá ìní ọ̀sán kú o. bí ọba ti wàá sẹ́ni ní ìdí ọjà jíǹde yọ ọkọ̀ tó kú náà. anábì isa alayhi salatu wa salam tí wọ́n pè ní jésù. kuran ti sọ fún wa pé kò tí kú o. ọlọ́run gbé lọ lọ́rí ọlọ́run gbé lọ pé ọlọ́run sì ní gbọ́ ọgbọ́ ọgbọ́ wa kúkú tiẹ̀ tí wọ́n ó sì tiẹ̀ tó ní ọmọ nílé àjẹyà tó gbàrúsà kìíyà làkúrò ní sọ pé pẹ̀lú mọ́ríwí lábúrò káwá àwọn àbúrò ìtàkọ̀ òfúkọ sàmáà ibi sòrìdà mi ní ìdààmú ìkúlà yìí. mọ́ríwáwò ìdààmú káwá kẹfà lọ́mọ káyọ́ ìdí àsopọ̀ mọ́ fún mi o. ọmọ ẹgbẹ́ ìyọ̀jẹ́ kí ni pẹ̀lú pé ọmọ ń lọ wọ́n làwọn ìgbà kọ́ ọ̀rùn kà sàmà kódà gbogbo sọ́mọ̀ lọ. wọ́n làwọn ìgbà kọ́ ọ̀rùn kà sàmà lánàá ìlú láyé onímọ̀ abẹ́tọ̀ gbére ń bẹ̀ yọ àyà wà fún ilẹ̀ yọ wà fún ẹ̀. obìnrin tọ́ka sí ànábì wa ànábì wa mú kí sáré sára tọ́ sára. àpò ìbára ti sọ yí pé olówó ni ó ń ta. وإن قالت سلامته يوما على آلة حجبا أما عمره gbogbo ọmọ tó gbé yín láti bí kólébà wà ní ìsàlẹ̀ sọ̀rọ̀ àtàkùn kólébà gbónú tòlógbó ni ó ń ká gbogbo ọmọ tó gbé yín bá dẹ́kun gbé lóbi wàyí tọ́ láti sàlá màkúrú bàtà àti àìbáṣe ni wọ́n pẹ́ tó yàwó mọ́ni àlà àlà tí ní ní sáàrì ó gbé kẹ̀kẹ̀kẹ̀ ńjọ́ tẹ̀lé rẹ̀ ọlọ́ba ní òní sáàrì ọba ní ní sáàrì tó kún omi abẹ́rẹ́ tó jẹ́ ní sáàrì jẹ́ náà. tá a bá ní káwọ̀ yìí sí ikú. ló gbé lójijì tára ẹni wí àìsàn lè lọ́sẹ̀ tẹ̀lé ọjọ́ pé ásídẹ́ẹ̀tì lọ́sẹ̀lẹ̀ bá ásídẹ́ẹ̀tì ti ṣẹlẹ̀ báyìí gúdínẹ́ẹ̀tì ọ̀gbọ́dọ̀ lọ́sẹ̀lẹ̀ sábà tẹ́lẹ̀ mọ́ gbogbo rẹ̀ ó sì lè tẹ́tẹ́ fún tí wọ́n fẹ́ lórí ẹ̀ lórí ẹ̀ náà gúdínẹ́ẹ̀tì ni ọ̀sẹ̀ rẹ̀ iná lẹ̀ ní olùkó torí ẹ̀ tẹ́tẹ́ bá fẹ́ lórí ẹ̀ lórí oṣù rẹ̀ díẹ̀ kó tó di gbẹ́wàá. takawa ló bá wọn ike ti ń jẹ́ fún un ẹ̀mí fífi ẹ̀ fífi tí ẹ̀mí ọba fi ara rẹ̀ nítorí dúró ti rẹ̀ ara kò lè dúró lọ ara wọn ajẹ́pẹ́ nínú àgbo ọlọ́run náà ló ń jẹ́ ajẹ́pẹ́ nínú àmọ́lẹ́ ọ̀rọ̀ yìí àánú ọlọ́run iná ló ń jẹ́ torí pé tá a bá ní kí ẹ̀mí mọ́ ọmọ ìgbénu ara tí fitness ti dé bá ọ̀rọ̀ ló arò ní orúkún arò ní radiẹ. ó yẹ ẹlòmí yọ ọ́ dàgbàdàgbàdà ní wípé wọ́n bẹ̀ ní wọn sọ̀rọ̀ fún un. nígbà tí wíkẹ́ẹ̀sì ni ọba ti gbé kẹ́ni owó kù bẹ̀tọ́ ti di wàhálà máa ń bá mi ẹ̀. bí ọba kọ̀ mo gbé bí ọba yàgbẹ́ mo gbé bí ọjọ́ mo rò ní bọ́yàgbẹ́ ó túbọ̀ ó ti wọ́n pa á bá mi lè dàgbẹ́ bí wọ́n. ṣùgbọ́n wọ́n ń pé àìsàn yàtọ̀ tó kù ìlọsọ̀kù lára rẹ̀. bàbá ajẹ́pẹ́ tí wíkínẹ́sì débi gbọ́ kó kú tí òòrùn tí ò kú tẹ́lẹ̀ ó wá wà mẹ́ wàhálà gẹ̀rẹ́ yóò fún wàhálà yóò

ẹtí ọba ọdẹ àti ẹtí ọmọ ọdẹ àtàní ọpẹ ọdún owó òdìmọ ọgbẹ lọ́wọ́ rẹ kọsán láti jọ yìí náà ọdẹ nínú ilé والتي لم تبلغ في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك yẹn oríṣi méjì ni ìmú tẹ́tó tí ọ̀sẹ̀ mi lára ara mọ́ àti ẹ̀ lọ gbé ara ń sí bẹ́ẹ̀ bá gbé sí yọ̀dọ̀ ara rẹ̀. ọmọ ẹ̀dẹ́ yẹn fẹ́ lọ́ọ́ yàrá lọ́wọ́ tó bá ti kú lọ́wọ́ kí ló kú lọ́wọ́ àfi ọ̀rọ̀ musa dàda ìyá wọn. nígbà tí a ń wo òkú awúrọ̀ nígbà náà. irú èèyàn pọ̀ lórí okun ní bóòlù ti bẹ́ẹ̀ gbẹ́ àbáyé tí wọ́n ṣe lára rẹ̀ nígbà wà nígbà wà láyé náà nígbà òtí sọ́ọ̀dọ̀ ti dá ọ̀dọ̀ àwọn bá ṣe lọ́wọ́ sí lọ́rí tẹ̀yà. ìfẹ́ àfẹ́jù ọwọ́ ẹ̀ bá fẹ́ báwọn sáfẹ́ mọ́ lójú ẹ̀ <laughs> nígbà òṣù mọ̀lẹ́bí rẹ̀ fún ọ̀pọ̀ ní kó sì kí ìkànnì olùgbé lágbájá ibi tí ó ti ṣubú náà tọ́pà náà sì dá kò sí ibẹ̀ náà wọ́n ti sèse. Nlé mọ̀ ìgbà àbí àbí àgbàlagbà yìí lọ yẹ pé ó ti kú ẹ ti ń tọ́jú ẹ̀ náà sí wà lẹ́tí ọ̀nà tó ti kú ẹlẹ́mí ìtọ́sẹ̀sẹ̀ wà lẹ́tí mọ́ ọ́ tọ́mọ tó kù ti di oyè <laughs> pé gba tí kù di ọ̀nà tí mo àyè sọ̀kọ̀ sí kankan náà àwọn ẹ̀rọ ìdè lọ ẹ̀rọ ìdè tóbi ọlọ. Àlùmáàbù yàtọ̀ ọ̀pọ̀lẹ̀ àrùn kùsàkì yìí náà kò ti ha. Ẹni tó bá kú láti tó bá kú ọlọ́run ní mú ẹ̀mí ẹ̀ sọ́dọ̀. Wọ́n lẹ̀ sí ìlànà òtù kì í mọ̀ náà mi ha. Ètí òtí ìkú náà tó sùn ọlọ́run mú ẹ̀mí rẹ̀ pàṣẹ àlè. فيمسك التي قضى عليها الموت ìtọ́nà sọ wípé ojú oorun ní ọba dúdú ọlọ́pàá tó ẹ̀mí ẹlẹ́kùn ní ìgbà padà síbẹ̀ wọ́n yóò tún lórí kókóró ìlà àjà ìmùsàmá. ìmí tó jẹ́ pé ọlọ́run bá fẹ́ fẹ̀mí tiẹ̀ lẹ̀ yóò sì tún lẹ̀ níbí ẹ̀ ọlọ́run ó tún lẹ̀ dìgbà kan dìgbà kan ètò láíláí gbàdá tó tiẹ̀ lé òtún àìsàn tó bá ti ọ́ tó bá fi yìí bọ́ múra sẹ́sìn ọlọ́run ọlọ́run tó lọ lára ní bọ́yì ọjọ́ ìwé lọ́nà sí mọ́ kó kó sí lọ sí ike ìdí èyí ó mọ́ ọ́ tó dé. àjọ àwọn ọmọdé àdúgbò olùkú ní oríṣiríṣi àjọ àdúgbò àtúbọ̀tẹ́lẹ́ ní ojú ayé lẹ́yìn ọ̀rọ̀ àdúgbò ni ojú oorun lẹ́yìn ọ̀rọ̀ àdúgbò ni nítorí ọ̀rọ̀ àlọ́. ìkúndùn ní ayé ni àwọn fámìlì ọdún lórí ayé pọ̀ ìgbẹ́ nígbà tó ọ̀rọ̀ wá sí ojú oorun ojú ṣé kọ́ wá ojú ayé lójú tó lọ́dà yìí. ẹ̀dá wa ló ti sọ́dà ní sọ́sẹ́fẹ́ ẹni kéèyàn kò ju ojú gbọ́dọ̀ yìí. ọ̀sán ìgbàlódé tó bá láti sùn kó ọ̀rá yìí tó bá láti sùn kó ọ̀rá yìí kẹ́lẹ́ lọ́wọ́ تنوع عليها أسباب tọ́mọ èèyàn bá kú kò sí ìwọ ibi èèyàn sunkún àbómijì orí bọ́ lórí èèyàn ṣùgbọ́n má sunkún ẹ tí ò ní làákà yìí torí wípé nínú ẹ̀rọ rẹ nílò àgbẹ̀ náà àlejò ọ̀sọ́rọ̀ náà yọ sọ́ra sọ pé náà wàá fímọ̀ kàtà ọ̀dà tó ń bẹ̀ ní èyí fáfímọ̀ kẹrí yẹ nínú ẹ̀rọ mi ni ntọ́ba bàtújọ́ bẹ́ẹ̀ bí wọ́n ti jẹ́ àlejò ọ̀sọ́rọ̀ sọ̀rọ̀ yẹn nípa tó ń wòlé fún ọmọ oníkáàbì ọmọ àbújá yìí àti fáwọn ìgbìmọ̀ wá jọ wà lórí kankan oníkò lè tẹ̀lé láyé. ẹran ara wa nínú ẹran ara wa lọmọ wa wà náà ní ní jọ wa tọ́bọ̀ wa fún kékeré ká má fojú ìlú wa ká máa dára sọ́lẹ̀ ká má ṣe bẹ́ẹ̀. ẹ̀ńtọ́ bá sunkún yóò sunkún ara rẹ̀ wálẹ̀ ni pàtàkì jọ àwọn obìnrin anábìwọ sọlọ lọ àdìsọ náà sì ti gbé ọmọ ọmọ rẹ̀ lọ tí omi sì ń bọ́ lójú àdìsọ sọlá sára ọmọ àwọn sáré náà tó wà lójú ọlọ́run ó ní àrùn ọlọ́run tọ́lọ́ ọmọ sọ́kàn ìtọ́lá rẹ̀ ṣùgbọ́n ọlọ́run kò ní jẹ́ ìyẹn jà lórí omi lójú ṣùgbọ́n yóò jẹ́ ìyẹn jà lórí àwọn ìbáfàmọ́ rẹ̀. tí ikú bá ṣẹlẹ̀ ẹ má pa wọn sọ̀tọ̀ kú sọ ẹni tó bá di fún ara tí o sùn kó ṣe wọ̀ bẹ́ẹ̀ ẹ bá sùn kó ṣe wọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ ọmọ láti fún ara o kọ́ ọmọ tí o kú ní mẹ́sàn-án mẹ́wàá kọ́ ọmọ tó ẹ kọ́ ọmọ kọ́ ọmọ tó ẹ ẹ ọ̀rọ̀ rẹ ti lọ agbára rẹ ti lọ kíníkà ti lọ àtìlẹ́yìn rẹ ti lọ gbogbo òyìn lọ́dọ̀ ó sùn lò bá lórí ẹ̀. kódà nínú àdísí ní àdúgbò sọ́nà náà àyè sọ́nà pé pé iná ni máa ń kíta láyọ̀ rágbàgbọ́ nínú káyọ̀ láàrẹ̀. ọlọ́wọ́ bá wọn fi ìyà jẹ́ òkú nítorí ẹkú táwọn èèyàn rẹ̀ bá sùn. nítorí ẹkú táwọn èèyàn rẹ̀ bá sùn. nínú àdísí ni wọ́n á oníwà pé ẹkún àrò ni òkú tí ọ̀rọ̀ àti sàsọ́ọ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó sì fi ẹ̀sìn ọlọ́ọ̀pá àti káwọn fáwọn rẹ̀ tí wọ́n máa ń gbé jagunjagun lọ ọkùnrin mẹ́ta kìíní gangan àìmọye irú ẹ̀ lóde lọ. ẹ̀sìn mọ̀ọ́mọ́ kọ́lọ́nkọ́ mọ̀ọ́rọ́ wa lójú o. ikú òsìkú yẹn bẹ́ẹ̀ ìnáni màdùn náà yá sẹ́bi ìlú fama yá kún lámúyẹ́ tẹ̀lé ní obìnrin àkàdé yìí fàkà á ń pàdé ikú ìbí ojú ọ̀nà ni ojú ọ̀nà ẹ̀yọ kan níyẹn bá lọ ọ̀dì kan tí ọ̀gbọ́dọ̀ mọ́ kọjá bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ níbi tí ń lọ bẹ́ẹ̀ ní kú jẹ́ ẹ̀ ń bá bẹ́ẹ̀ jẹ́ nínú sàárè lọ́bẹ̀ jẹ́ láyé kìí àmà ṣé kí ọ̀rọ̀ àkútí o ti ti ọ̀rọ̀ kò lè rọrùn. ìnàlímọ̀lùmọ̀nà ní àṣàlẹ̀ ìlú bàbá yá fún lámúyẹ́ tẹ̀ ìgbéró bẹ̀rọ àlè yìí bàbá àǹkọ́lì ìkútẹ́ rí bí ojú ọ̀nà lọ́jẹ́ ẹtí ọ̀bá ti kẹ́wù rẹ̀ kọ́kọ́ ojú ọ̀nà yẹn ní wàá lóde wàá bẹ̀rẹ̀ náà ni. wàdáàrú mẹsìmọ́ arúlẹ́fàtà fàyídà ọ̀dà mẹnìkú ìlà amadi yọ̀hán mọ̀rọ̀dì bẹ́ẹ̀ náà jàwá àdúlẹ̀ mọ́rí ìyókòó bọ́ọ̀nà àwàrú lèyẹ̀ ó zàwú ìdè àwàrú akọ̀dáríà oníwàdáhù mi ti máa ń rú nípa tààrà ilé ayé ká wá táwà bíi pápá lọ́jọ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí a ní ọwọ́ sáré ọwọ́ sáré ìdíje wàdáhù mi ti máa ń rú nípa tààrà fàyídà àrọ́dà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wá ń sáré lọ lójú pápá tí ń sáré lọ ó ti ń sátiẹ̀ ẹ̀dẹ̀gbẹ́ náà ń sátiẹ̀ ẹ̀ tí ó múra sí ẹ̀ tí ó lọ sátiẹ̀ díẹ̀díẹ̀ ẹtí ọba àdúgbò ọ̀nà tí ó yà á lẹ̀ ẹtí òun ọba àdúgbò ọ̀nà tí ó yà á lẹ̀ bí pápá ti rí nìyẹn kí ẹ bá ti bẹ́ẹ̀ sáré bẹ́ẹ̀ yóò hàn mọ́ òwúrò rọ́ọ̀dì yóò máa sáré lọ sí ògbó igbó kan pé tó ń bẹ̀rẹ̀ bí bá nìyẹn ọlọ́run wà á lọ lára ṣùgbọ́n a ti kú ọlọ́run láti tó rọ̀jì ìṣe yóò kù ìtọ́wọ́n wà wájú rẹ ó lè bá ní kò lè bá ní kọ̀ọ̀kan náà nígbà tá a ti bá ti tó iná ní kú jọ wà bá bẹ̀yìn náà dá wa ádùn lè má rí iye òdòdó ọ̀rùn náà wà ó lè yẹ kó o sà ó ilé àwọn òkú wà tàbí àdé òjijì ní kúndé láyà ó dàbẹ̀ tó ti lé ní ọgọ́rùn-ún ọdún láyé títí ń retí gbàgbọ́ ọ̀rọ̀ wa ìgbà tí ọ̀rọ̀ wa sí òun lọ́ọ́ lóòrè lóòrè lẹ́lẹ́ òjijì ènìkúndé báyìí tọ́ba ti wá dé káwọn pé nínú àgbo ọlọ́run ẹ̀sán tọ́lọ́ ń wá palẹ́sì ilẹ̀ fún wa àwa múmìnì ààrẹ èlò àtìlẹ́yìn bàbá wa kù Imam Ahmad rahimahullah tí ẹ bá ṣàdó ẹ̀ ní gbogbo fún yóò kọ̀rọ̀ ojú rẹ̀ kò sí sí ìwọlẹ̀ ṣùgbọ́n ẹ̀mí kúkú lórí tẹ̀lé lọ́rọ̀ ọlọ́run jẹ́ mi wá gùn lórí tẹ̀lé tọ́lọ́run tí ọ̀bà wá gùn èyí tí fífọ́ wá máa bá mi jẹ́ gbogbo ìwẹ̀ ọ̀dọ́ bá ti ń sẹ̀mí máa wà pẹ̀lú ọlọ́run rẹ̀ máa rí pé ọwà pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́run ikú òní lẹ́rù bà ọ́ torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí mú èyí mú èyí pílánù pé ẹni one thousand years two thousand ìkẹ́lá náà. kí lọ́kàn wọn bẹ́ẹ̀ àwọn tó yẹ níta ní ẹni retí wù. ọlọ́ba àdéjọ lásán fún wa ní sọ́ọ̀tù alẹ́ ìmọ̀ra ayẹ̀wò àti fáì ibi kòlùdò náà sí ń dá ìkọ́tù ní mọ́tì wà ìdùnnàmá tó wà fún ojú rọ̀kùn yẹ̀wò ẹ̀yàmà. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́pàá كل نفس ذائقة الموت gbogbo ẹ̀mí pátápátá ni ọ̀dọ̀ kú o wàyí dàmà tuwà fáwọn ojúra òyìnbó máa ń yá àná ọlọ́wọ́ pé ẹ̀sán ètò ọlọ́wọ́ kàṣẹ ní gbẹ́jọ́ ìgbà ìyáàmà yóò pé ẹ̀sán ní fún nílẹ̀kùnrẹ́rẹ́ fáwọn sọ́ọ̀sì àárín náà ẹ̀ńtọ́lọ́ bá gbé jìnnà sí iná ọ̀rọ̀ méjìlá ìjà mẹ́ta tọ́lọ́ sì fi kó sínú àìjá mẹ́fà kọ́ni fàáàzì irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ìyẹn ọlọ́jà ló wà bẹ́ẹ̀. wọ́n mẹ́lẹ́ káyà tó dúnìyà ìlà náà láàrin gbogbo ìsẹ̀mí ilé ayé ìkọjá ti ní kan ju ìsẹ̀mí ìtànjẹ lọ alùpùpù ní jẹ́ ìtànjẹ ìsìnkẹ́ńkẹ́ rárá rẹ̀ ọlọ́dún tó ló kọ́ ètò náà ni wọ́n ń sọ̀rọ̀ àjẹ làwọn náà wọ́n ń pẹ̀sẹ̀ jẹ pẹ̀lú ilé ayé yọọ ma ní dúró fún ìkúlé wò sí ọ tí wọ́n mọ̀ wọ́n mọ̀ kọ́ ọlọ́run dá dúró fún mi tí òbí ní kúlé wò ikú òsì lórí mi ní ìsìn àwàdà àwàdà tó lé àwàdà kú tí wọ́n rí nàní dáhùn ọmọ tó náà kọ́. àníkà máa ṣàdúrà àbọ̀tán dáadáa ọjà ọpẹ́. tí kú ọ̀bá tẹ́lẹ̀ àìrí ẹ̀sán tọ́lọ̀ ti ṣe ládéhùn kápẹ́lọ̀ owó sọ́lọ́tọ̀ àdàrìmọ́ wa one sixty nine dídé one seventy one ọlọ́ọ̀bá àdìgbò lásán yìí pé wàlá tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan bal ahya'un 'inda rabbihim yurzaqun ọlọ́dúnrún àdábì sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ àtàwọn rẹ̀ òfin kọ́ ẹlẹ́kọ̀ọ́ ìpè mọ́lẹ́mọ́ lérò ìgbé àwọn èèyàn tí wọ́n pa wọ́n fún dúró ọ̀nà tọ́lọ́ wọ́n ṣe jihadi lọ ní jihadi òdodo àbí jihadi ti ti Boko Haram ń sọ̀rọ̀ Boko Haram ọ̀mọ̀ tí wọ́n ọ̀mọ̀ tí wọ́n ti jẹ́ jihadi Boko Haram ọ̀mọ̀ tí wọ́n ti jẹ́ jihadi ntí ń ṣe wọn títí náà ni wọ́n ń pèpè jihadi wọ́n ṣe ẹ̀sìn gbọ́ yí ọ̀sẹ̀ kọ̀ọ̀rọ̀ àmì ń ṣe wọn ṣe jihadi rárá olùjì àdìrẹ́tẹ̀lẹ̀ jẹ́ ohun tí wọ́n lọ fi dáàbò àwọn ọmọ ọ̀dọ́ obìnrin. èyí tẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tó mùsùlùmí ni wọn. ìsìláàmù wo ní ẹ̀kọ́ ní a lọ fi dáàbò àwọn ọmọ obìnrin ọ̀dọ́ ṣe àwọn yòó ló jẹ́ wọ́n lọ fọ́n lọ́nà ni. ìsọ́ọ̀tì ìlànà wa ti rí wa ọlọ́run kí àwọn ọlọ́mọ mọ́lẹ̀ wọn fọ́n lórí. wọ́n ń fagbọ́ ọlọ́run ya pé nínú wọn tó ti bọ́ sí chad ìdán burúkú ni wọn tó ń lò láti bá wọn yẹn dá islam náà ṣé islam náà ni ẹ ṣùgbọ́n bíi tí nàìjọ fẹ́ wá ní kọ́nà ọdún bá wa fẹ́ lọ́dún yẹn yẹn. ọlọ́ni wà láàkà sábà nà lẹ́yìn náà kó ti lù fi sẹ́bi ìlà ìyàwó àtàn wọ́n sì máa lérò wípé àwọn tí wọ́n bá pa wọn sójú ọ̀nà ọlọ́run tí wọ́n ti dì á jì lọ́wọ́ wọ́n sì rò wípé òkú ni wọ́n. bàdé àyà oníríńdà ọ̀bì yorùsàkùn abẹ̀mí ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba wọn yorùsàkùn náà ọlọ́run sì jẹ́ ìmọ̀ oríṣiríṣi fún wọn lọ́wọ́. òkú ló kọ́ ọmọ ẹjọ́ alàyè náà làbàdé ọmọ jẹ́ ṣùgbọ́n àwọn gbólóhùn kan bẹ nínú kòrán tó jẹ́ pé báwa ṣe ń lù ọlọ́run tún lò ó nǹkan mi ó tún fún túmọ̀ tó wá ìdìbò ara nínú ẹ̀yà wa àyà wa wọ́n ti kún lò lọ́wọ́ nípa wọn òkú ni wọ́n ṣùgbọ́n ìdáwà di ọ̀kan ọlọ́run sọ pé wọ́n rò kọ́ ọ̀kan bẹ́ẹ̀ lọ bí ẹ ti ń pa wọn abẹ̀mí ni wọ́n lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn ojú tẹ̀yìn mi ń wò ó yàtọ̀ sí tẹ̀yìn mi ń wò sọ́síẹ́sì àwọn máa fojú wo nǹkan mi gbá mi ó yàtọ̀ sí ìtọ́nà ọba mi ń wò tẹ́yìn bá fojú gbà ah, ó ti mọ ọmọ rẹ̀ ní ayé ta ni ọmọ bá tọ́jú ilé rẹ̀ láti ta ni ọmọ bá tọ́jú ayé rẹ̀ báyìí ọlọ́run tọ́jú wọn. abdullah ó dìde lórí ìyàwó rẹ̀ ní ẹ̀sìn ìyáàdù lọ́ba dìde lọ́ba kọ lọ́nà láìwé lọ́ba ó sì kú sójú ogun àwọn sàdé sì lò nílẹ̀ ẹ̀rọ ẹ̀yìn òkúta gbóòdà àti wájẹ́ àníwọ̀ sọ̀rọ̀ láàrin òṣèlú ọlọ́run wa fi sẹ́rẹ̀ ń sẹ́sẹ́ wípé àná. Ah, kí ewé jẹ́nẹ́bà tó fi kú òṣùwé kan ìkànnú yín ọmọ àwọn ọ̀láìka ni wàá wẹ̀ fún ẹ̀rọ ilẹ̀ wọn. yẹn ti ní kẹ́ sí ìlú ìmọ̀láìka ẹ̀mí kọ́ àwọn ọ̀láìka ló wẹ̀. orí ẹ̀ka tójú ọ̀nà ọlọ́run ló ogun ti Islam ẹ̀mí ti bẹ̀rù ẹ̀ka tó ń fẹ́ àwọn ọlọ́run wọn sí. ọ̀yẹ́ òsì tó ní pẹ̀lú àjọ ọlọ́run ipe ojú ọ̀nà ọlọ́run kọ́ kó sí ó sọ̀rọ̀ náà hátọ́lá ah, ni wọ́n fi gẹ̀ sí ìlú mọ̀láìkà àwọn mọ̀láìkà ni ẹ̀wẹ̀ wọ́n ti bọ̀ nílẹ̀ wọn kó ló ti tẹ̀. ọlọ́dẹ àwọn èèyàn yẹn kẹ́yìn bá ń pè wọ́n lókù àlàyé ní lọ́dọ̀ ọ̀tọ̀ gbọ́dọ̀ ti sọ láì fi wà máa ń rọ̀ mẹ́yìíta ilé rọ̀ mẹ́yìíta wọ́lá àti nàlá ọmọ alẹ́sọ̀sọ́nà òkú yìí wẹ̀ nígbà ọmọ káàkiri ọlọ́dún wà kó ojú ọ̀gbẹ́ ọlọ́run lójú àṣírí kó àṣírí lójú ojú bẹ́ẹ̀ ni fi ń wo ọlọ́run fi wò. nígbà bá délẹ̀ àmọ̀ sálàyé níbẹ̀ ìṣàlá. ọlọ́run ni wọn yorùsà fún náà tọ́lọ́ ti bẹ̀rẹ̀ oríṣiríṣi fún wọn. kéèyàn rẹ̀ bá pé bá súnmọ́ lásìkò kẹrin gbá kìíní ìmọ̀ tí wọ́n máa yí bọ̀ ní ti kẹ́ ẹ máa sọ ẹgbẹ́ la ìlà ìdánwà ẹ wá sí mi yẹ ẹ má rògbè mẹ́rin mọ́ ẹ má sì sọ pé wúrà yìí kọ́má jẹ́ pé èsì ti dúró tí ọ̀sán pé a ah, pé wú ẹ wà á wò lórí kékeré tí èyí tó lè sọ̀rọ̀ ẹ̀yọ́ fẹ̀ pé ló fi nílé ayé ọlọ́run ó sin lọ́rùn òwe òye tí màláìkà wá sí tí màláìkà wá sí i lórí ìgbọ́n. ngbọ́ bá ti gbé wa sí lẹ́kí ọkọ́ débi pé àmọ́ bẹ́ẹ̀ni ká bá mú ọ̀tún tí mú sí kẹ́ńtì kó ṣe ẹ má ti dúró kọ́ máa wí kọ́ máa wí tọ́lá yìí mọ̀ bóyá tí ọ̀bà lọ. àdébọ̀ sọ́dọ̀ náà àdébọ̀ sáà sọ pé ẹ bá ṣe pé tó kẹ́yìí ayé náà láìla ìlàlá yóò wà nínú ọ̀rọ̀ kọ́lọ̀ kò sí rọrùn wá. ọlọ́ni ìtàgbìtò lẹ́yìn àmàlú ìtàgbìtò láàrú àmàlú bìlẹ̀kọ́wé ní tààrí ìbílẹ̀ àyà àti ya àwọn tí wọn ní gbàgbọ́ òdodo sọ̀rọ̀ ọlọ́run ṣe rọrùn fún wọn mo fi igbó lọ gbólò náà ọlọ́run ṣe rọrùn fún wa. ṣùgbọ́n ẹni tí ò ṣe ẹni tí ò jẹ́ pé kìí ṣòdodo níbi wọn mọ́sálásí kìí ṣòdodo níbi kírun kìí ṣòdodo níbi gbáwẹ̀ ibi ọkọ̀ kan síhùn ìtọ́kọ̀ kan síhùn náà yọ àwọn ẹ̀rọ ń sí wa ń sí wa. ẹ wá bá ń lé kíní nù ètí mo fi kọ́ bẹ́ẹ̀ ẹ bá kó kíní nù pọ̀ ibi lọ́kàn rẹ̀ wà nù. wọ́n lọ kó sànù wa o àwọn ti ẹ ọkùnrin kan yàwó rẹ̀ kù kìí ṣẹlẹ́sìn wa o tẹ pẹpẹ ìdí èsì jẹ oríṣiríṣi ẹgbẹ́ súnmọ́ rẹ̀ abájá lọ yàrá lọ kólókólókóló dẹgbìyànjú o sọ fún pásítọ̀ lágbájá nígbà tí kaba ah. Ele deu aí. sí ìkiri ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wa àti ọlá tó gbé fún wa. Wọ́n sì máa sọ yí pé dájúdájú ọlọ́run ọ̀rọ̀ òní rá ẹ̀sán mómìnì láàyè. Mómìnì òdòdó tó wà lórí imáàni. Kíkọ́ ọba lórí imáàni o, ó gbé èkó ju gbogbo nǹkan lọ. Àwọn àgbàlagbà máa ń tọrọ ìdáadáa kọ́lọ̀ tó máa ń tọrọ dáadáa kọ́lọ̀ ń jẹ́ àpò ìdí kò sígbà tí ṣe nǹkan ò lè gbéyàn lọ kéèyàn wá lórí ìmánì rẹ ó pè é fojú gbogbo nǹkan lọ ó pè é fojú kọ́ máa sẹ̀mí lọ ó pè é fojú kọ́ máa kórúkọ ayé ayé lọ. ọlọ́ba sọ fún wa ní ọ̀dọ̀ aláìlọ́ra one ninety six to one ninety eight kálọ̀ wò. ọlọ́run ní láyé kó rán nígbà tápọ̀ lóko lẹ́ni nígbà kàfà kó gbé gbé láàdẹ́ ọlọ́run ní bí dọ́bí kọ́ àwọn tí wọ́n ṣe dè tọ́lọ́ tó nínú rù má jẹ ọjọ́ lójú má jẹ ọkàn ọdẹ lílọ bíbọ wọn má jẹ ọkàn ọdẹ owó títà ilé má jẹ ọkàn ọdẹ wọn ni a gbé sẹ́tú ẹ̀gbìn lọ wọn ni a gbé lọ nílé rẹ̀ ní àdínà èlò lè lọ fi sẹ́tú ẹ̀gbìn náà ni lọ́nà ògbó òun lọ two million péré ló ń lù sí aláàbà ṣé two million ẹ̀wẹ̀ lómi ti ó. ńbẹ̀rẹ̀ lóko láyé àwọn tẹ́ táwọn fún apáàtì gẹ lọ́dún rẹ̀ wọ́n náà tó tó mílíọ̀nù ní ẹgbẹ́ lọ́dún ọ̀sẹ̀ tí ó kà sí. mọ́jọ́rò bàbá kí lọ́jọ́ lójú bí a tó ṣe ń bẹ lábùjá orí òkè ló náà owó bá wọn gbé tọ́nà ọ̀bà tọ́nà ọ̀bà tẹ́ kó fi oúnjẹ lẹ̀ lọ yóò fi lẹ̀ lọ ìkànnì méjèèjì. májèwé Dangote ọtún ọjọ́ lójú ọbẹ̀ ẹ̀sìnú kan nílẹ̀ ilé àti ọbẹ̀ tí ọbẹ̀ lè jẹ́ ti tí ọbẹ̀ ní wọn tó tó ti ń sisi ó ti ti ti west Africa ń ta ìdílé májèwé ọjọ́ lójú lójú ọkọ̀ tó owó Jonathan àti ilé rẹ̀ ẹ̀rẹ́ lọ́wọ́ májèwé ọjọ́ lójú bọ̀dá Tinubu má jẹ dúkìá rẹ̀ má jẹ ọ̀sán ọ̀jẹ̀ láàrin àbúrò ní kàtàkọ̀ ńdúgbò lẹ́rìí iná kábàrò òbílí bìlá rẹ̀ àti múmi nínú wọn àti mùsùlùmí nínú wọn àti káàbì nínú wọn lílọ bíbọ ọrọ nínú má jẹ ọkẹta jẹbẹ ọ màtá òǹkọ yìí ìgbádùn kékeré ni ìgbádùn kékeré ni. ẹ̀wọ́n náà tó ti ròyìn ẹ̀fọ́ wa bí a ṣe lówó tó tí a lọ́lá tó ìgbà tó ní. alimẹ́lì bá àdúrà àti ìfọlọ́fọlọ́ ọ̀gẹ́ ó ó ó lórí oyè ó ti yí ó lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó ó ọ̀pọ̀lọpọ̀ tí ń gbádùn ní sọ̀rọ̀ ayé ẹ̀lẹ́sìnkò èrè síbẹ̀ náà ń tàbí ọlọ́run tó tó sí ọ̀dà péré wáyé kátó wá sí láàbì lásánlásán tí wọ́n bá ní ìṣẹ̀ tó ní nẹ́ẹ̀sì wọ́n ti máa ń kọ́ ọ yẹn àwọn tó lówó jù lágbàáyé gba wọn gba tí wọ́n ti máa sọ yé iye pásítà iye dọ́là iye oṣù tí wọ́n yẹn ọlọ́run sọ ibi wà láyé kúrọ́ nẹ́ka dákọ̀rọ̀ dúró lẹ́ni iná dábàrú òkèlè nílá rẹ̀ nílọ bíbọ̀ ọmọ yẹn owó wọn ti ń ní ilé wọn ti ń kọ́ gbogbo olùkẹ́ àwọn yẹn mọ̀jọ́ jọ́ lójú mọ̀jọ́ kẹsàn-án ọ mọ̀tá ọ̀hún kọ́lí. ìgbà mi díẹ̀ ni ó fi ilẹ̀ sáyé lọ ní tọ́lọ̀ ọ̀rọ̀ wa kúkú káwọn olóko mẹ́rin ọ̀sẹ̀ nìkan lọ́kọ̀ bí àdúgbò ọ̀nà ọ̀nà ọ̀jà yẹn. sọdáàmù ní ládùúgbò tó bá di àdóbi ń lò ilé yìí ọkọ̀ mi lọ́wọ́ yìí. tó máa ma wá òun jáhà námú àwọn ni èyí tí mo dé sí náà iná jáhà námú wá bí ìsàlẹ̀ mi hàdá jáhà námà ó burú ní ààyè ìdíyẹ̀ lọ́wọ́ àbúrò bẹ́ẹ̀ gbé àbúrò bẹ́ẹ̀ sùn sílẹ̀ kò sóró láàkínní lẹ́ni iná tàpá rọ̀gbà fún àwọn tí wọ́n bẹ̀rù olùtọ́jú wọn ti ṣe ọlọ́run làwọn jáde náà tó ń tẹ̀lé ibi ń ta tí alága ha àlùjẹ́nà ní bẹ́ẹ̀ fún tí wọ́n bá lóògùn orí fún ní tí wọ́n bá lóògùn kò sí nǹkan kan àlùjẹ́nà ń bẹ́ẹ̀ tó ṣe pé àwọn akérèmọdò yọ ọmọ sàn ní abẹ́rẹ́ khalidina fiha wọ́n máa ń bẹ́ẹ̀ lọ péré nùsùlá mìíní ìpìlá eléyìí ọjọ́ ọ̀jẹ̀ kan àlejò fún wọn látọ̀dọ̀ ọlọ́run ibi tá a wà ń lọ lọ́wọ́ wá ní parí ẹ̀ ní o wọ́n máa ń rìn dàláyé káyọ̀ olùlédè àbúrò. ìtì ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́run tó lọ pèsè ẹ̀ bá wọn mú mi ní àwọn ẹni rẹ̀ ìlọ́mọ̀ lórí ìlú. Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ikú súnmọ́ táyì ṣàlàyé rẹ̀ ah, yá Ànábì sallallahu òun ní ọ̀sán àwọn ọmọ yìí Ànábì sallallahu wọn fara pé fẹ́rọ̀ fi ń kiri àdá fẹ́rọ̀ fi ń kiri àdá fẹ́rọ̀ fi ń tí wọ́n wà ní òkè ìtọ́jà rẹ̀. Àìsàn wa kò gbé àtàkùn sọ̀rọ̀ ọwọ́ àti bọ́ọ̀lù tiẹ̀ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ipe táwọn ànábi ọlọ́run bá ti fẹ́ kú nínú àdìsí ni àwọn gómìnà ọlọ́run fi ààyè tí wọ́n dì sí láti ẹ̀ náà yóò fi mọ̀ wọ́n. wọn ò wá ní fẹ́rẹ̀ kẹ̀kẹ́ mọ́ ipe táwọn ọlọ́run lọ́rọ̀ pé ní àná sọ́sọ́lá mi mú yẹ pé kí lọ́rọ̀ fi bẹ́rọ̀ fi kẹ̀ àlà bẹ́rọ̀ fi kẹ̀ àlà pẹ̀lú àwọn àtàlà ń bọ̀ kí wọ́n wà ní òkè lọ́gà. أحب لقاء الله أحب الله لقاء، ومن كره لقاء الله كره الله لقاءه ẹnba nífẹ̀ẹ́ kó mọ̀ pàdé ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ kó nà ọ̀nà lọ ẹnba kórìíra kó mọ̀ lọ pàdé ọlọ́run ọlọ́run kórìíra kó nà kó nà pàdé torí ẹ̀rọ náà tó wá ẹjọ́ wùdú ìyàwó ọmọdébí nàbẹ̀rọ ìnáwó bíi ànàbẹ̀rọ wọ́n wùdú ìyàwó ọmọdébí bá a fi hàn bá tọrọ àwọn olùkọ́ dúdúdú láti fi hàn mà wọ́n mọ̀ ọ́ lu ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kan yọ ọ̀rẹ́ lọ ọlọ́run ti dé wọlé òun nínú òdìyà jẹ èdè tí olórí ọba fún ní lágbájá tó bá wà lóhùn ní níbẹ̀ wọn àti àfikẹ́ púpọ̀ bẹ́ẹ̀ inú ti ọmọ bàjẹ́ ni ọ̀dẹ̀ ajẹ́ kò lóhùn níbi. kí bùbá ló lè jì ọ́ ní fáyọ̀sì ọ̀pọ̀lọpọ̀ ló lóhùn. ìjọ náà kan mau ọmọ kalau ọ̀rọ̀kọ̀rọ̀ ní kí máa sọ ìṣòro ọ̀gá ìwé ìmọ̀ òye dia. pírẹ́sẹ̀ntì nàìjíríà. ọlọ́run bá fẹ́ gbé òun ó ní gàgà fún àwọn táàbù láìsí àwọn ọmọ onígbódú kan ọkọ̀ ọ̀dọ̀ ìlú nàìjíríà ṣùgbọ́n mo wù ní àwọn nìkan ní òrì bọ̀ wá sí ọlọ́run bẹ́ ẹ ṣe rí òṣùpá tẹ́lẹ̀ tó ní sọ pé gbóyè rẹ jẹ́ òṣùpá kò sí kọsẹ́lẹ̀ rí pé dáhùn gbóyè rẹ kò yẹ òṣùpá nígbà gbọ́. ẹ pọ̀ ẹ̀yin mú mi ní ẹ̀gbọ́dọ̀ wa ẹ̀ ń bọ̀ wá ọlọ́wọ́ bá yín tẹ́ẹ̀mọ̀ ní ẹgbẹ́ ọlọ́wọ́ wa rí tí òní jẹ́ fẹ́ẹ́ ní kó jí fún fún lórí pé dáhùn yàgùjẹ́ rọ́lọ́ òní ṣẹlẹ̀ láì ọlọ́run ti àwọn àgbẹ̀ ìgbẹ́ ọlọ́run ti àmọ́ iná kátó máa jẹ́ náà. ẹ má fojú kúkúkú ìtìkà ẹ máa wò ní pé àgbọ̀ ọlọ́run pa lọ́sí bẹ́ẹ̀ nípa ẹ̀mí tí ikú bá fi lẹ̀ ẹ̀ tí ikú bá ẹ̀ nípa ẹ̀mí tọ́lọ́ bá mú wò ọ̀gbọ́dọ̀ wà lára yẹn tọ́lọ́ wà lára yẹn kọjá àsìkò òkò nígbà ayé àwọn àgbẹ̀ nígbà mọ́bìnrin lẹ́yìn bàbá fún bẹ́ẹ̀ kí àwọn alóyún pé ẹ̀kú wájú ikú ń bọ̀ láwọn àti ẹ̀ wá lọ́mọ wá nǹkan tó jẹ́ ṣègbè ìlú ìtọ́lọ̀ káàkiri àìsàn sí ọ sọ́jà ìsìn yẹn ni yọ ọ̀sẹ̀ lómi kìí ṣe wọlé gan kìí ṣe wọlé àkọ́kọ́ ó sì ní jẹ́kàn yìí ṣé torí ẹ̀ lọ́wọ́ àti kèfèrí lọ́lọ́ tó bá tó wá di kèfèrí ọ̀hún tọ́nà ọ̀bá ní mú kú òbí mú kú náà ṣùgbọ́n àṣírí rẹ̀ àṣẹ tó ń ṣe é bọ̀ àṣẹ ọ̀pọ̀ kan sí i kẹ́bà tó bá ń kanú àwọn ayé mi níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ṣúra àwọn náà ẹ̀ á sì bá nínú ẹ̀sùn ayé tó lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ náà ṣúra tó láǹkà kò tiẹ̀ sẹ́nu. àṣeyọ̀wà àṣeyọ̀wà amásí yẹn náà gbé àṣẹ tó ń ṣe é bọ̀ àtọ́wọ̀n ọ̀fọ̀kàn sí àtọ́wọ̀n ọ̀fọ̀kàn òdodo ṣe é ọlọ́sìn tó máa ń túra kù súnmọ́ ibi aláàbílà ìdílé lọ́lọ́fà ayábẹ́ká lọ́nà ẹ̀sìn tó bá máa ń kán dábọ̀ lọ́nà nìkan lọ́wọ́ gbà ètí ọ̀mọ́ kán dábọ̀ náà lọ́n ti mọ̀ yọ dá padà ló ń tọ̀ lọ́dọ̀ ni. ká máa sojú kòkòrò lórí ìṣẹ̀mí ilé ayé nínú òṣèṣì àwọn káàkiri ni kì í ṣe ṣe sí mọ́mìnì. ẹ ti gbàgbé tó lórí ìjọba wọn mú un fún mọ́tò ọ̀rọ̀ bá nínú dandan ni kí mọ́tò ọ̀rọ̀ kọ̀ pẹ́ láyé ẹni gbàgbé alájẹ àdúrà ìjọ ọmọ gbọ́ ojú ọba ọmọ ẹgbà náà ojú ọba ọmọ ẹgbà náà ní nineties mo sì rú ẹ̀rí pé ìwọ mẹ́ẹ̀ẹ́ lọ́ọ̀ kọrin àmúta tẹ̀mọ̀ ẹ̀ bá ti lówó ẹ̀mí ni mo sọ síwájú náà ní àti ọ̀bà ni yọ̀ọ̀gbọ̀n ìgbà tó ní náà kálukú ọ̀nà ọ̀dọ́ tani tani padẹ́dẹ́ bẹ́ẹ̀ni kẹfẹ́ ni ọ̀pẹ́ láyé ọ̀rọ̀ sọ́kù sọ ọ̀rọ̀ sọ́kù sọ yóò rà wọn ẹlẹ́sìn tẹ̀ ọmọ sọ lórí rẹ tójú òsì ní tì wọn ìṣòro rẹ ó kú òní lọ́wọ́ ti wá sí ọ̀rọ̀ ẹ̀tọ́ tí ìbá ipá àti ìjọba rí ọ yẹ kó dúdú ọ̀rọ̀ ọ̀gbìn tí ọmọ kan lórí rẹ tó wọ́n láyà rẹ̀ ìlú wa ìlú wa kọ́kọ́ ọkọ́kọ́ the golden pen àti lélẹ́yìn tí wọ́n ń pè ìlẹ́nu yìí. onye pé kọ́ni kìíní kan bílíọ̀ kọ́ni wọ́n yẹ kí wọ́n lọ fún wọn lọ wọn bá ti polówó kò ní yẹn wọ́n fún polówó ẹ lọ wọ lórí nẹ́ẹ̀tì ilé ìlú rẹ tí ẹ ti kọjá wọn làwọn ò tí ì mọ ibi tí ọ̀rọ̀ kíní ìgbà ọjà sí kọ́mọ̀ tẹ̀ tó dúpù ní ọ̀nà ìdí sí ṣùgbọ́n dúpù yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ láyé. báwo ni ẹ ṣe bí ẹ ṣe bọ́ sí ẹ lọ wọ lórí nẹ́ẹ̀tì ìtọ́nà tèmi ẹ lọ kà á ẹ gbé sókè bẹ́ẹ̀ ọ wà lórí nẹ́ẹ̀tì ngbẹ bá ní ngbẹ bá ní ní ìbára àtẹsẹ kan fún five thousand to ten thousand yọọ mọlẹ ibà ìkún lójoojúmọ́ ìlú ìgbà bá wájú ayé ti ní mílíọ̀n báyìí mílíọ̀n báyìí yọ ọ̀rọ̀ ẹ tán wọn á wá àwọn tẹnu mọ́tò lórí ètò káàkiri wọn á tún gbé fún ọ lóríṣiríṣi tí mi nọra ẹ jẹ ọba fún mi sí ọmọ ìgbẹ ìlú ìlà wàhálà ìlú ìlà ló ẹ bàbá rẹ pé ẹjọ́ rẹ sọ wá tó bá rẹ ọkùnrin méjì wà bẹ́ẹ̀ ẹ bá ní ìtẹ̀kọ́ ọmọ ẹ nínú pẹ̀lú ìṣẹ́ tí ìtàn lójoojúmọ́ ó ti kọ́kọ́ dé ìdí tó jẹ́ àárọ̀ nípa. lẹ́yìn ìgbà náà kì í ṣe bí ẹ ṣe ń ròyìn rẹ ohun tó ṣe rí kọ̀kọ́ sí kò ṣeé ṣe láwọn ṣùgbọ́n ọmọ ṣùgbọ́n ẹni tí ṣe business lọ́wọ́ yìí pé bá ń dé báńkì ẹni tí wọ́n kó àwọn owó kan àwọn méjì ká bẹ̀rẹ̀ wọ́n ṣe wọn kà báńkì ni wọ́n ṣe lọ́yọ̀ ten naira lọ́tọ̀ twenty naira lọ́tọ̀ one thousand lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè bá béèrè lọ́tọ̀ ní ẹni kó wọn. lówó gidi ó lè ó lè wá one million bá mi ó lè jẹ one million bá wá lójoojúmọ́ ẹlòmíì bẹ́ẹ̀ lọ́yẹ bá ti lọ́ bá wọn kó bá mọ́sálásí torí ẹ̀ ní ìkẹtọ́ gba ìsìlámù nígbà ọgbà ìsìlámù ọ̀rẹ́ mọ̀sọ̀ jẹ́ sọ ní sísì mọ̀sọ́ ìdí ìsọlọ́dún yìí ọ̀rẹ́ sí mọ̀sọ́ ọgbà ìsìlámù ìsọlọ́dún ọgbà ìsìlámù nígbà ọgbà ìsìlámù gẹ̀ ọ̀rẹ́ lọ ọ̀rẹ́ lọ ọ̀rẹ́ kọ́ mọ́sálásí ọ̀rẹ́ ká ìfowó tó kù lọ́wọ́ ìsàlẹ̀ kọ́ mọ́sálásí lọ́ba ní òun lọ́wọ́ ti kún bẹ́ẹ̀ lọ́wọ́ ti mọ́mú ìmọ̀ fi kó ní bí wọ́n ti gbọ́ wọ́n ti ṣe bọ́ tó bá ti ní ẹ̀rí àwọn ọmọ ọdún bí wọ́n bí. ìmọ̀tọ́ ọkọ̀ bẹ́ẹ̀ dàrú àti ẹ̀kọ́ máa ti túbọ̀ ọ̀rọ̀ àti ẹ̀kọ́ ẹ̀kẹ́ ní ti ní ẹ̀kọ́ máa kàwé wàá nílò wàá tó ṣe kàwé ní pípa rí lọ́wọ́ àti kò làwọn sì ṣe kí wọ́n tó lè tó wọn owó tó wọn lọ sí ọ̀la ó rò pé ó ṣe é ṣe bí tọ̀ ọ́ láti ayé olówó rẹ̀ yóò lọ lọ́wọ́ láti rè ọjọ́ ìbẹ́ náà kọ́ kọ́ ọgbẹ́ ìbáwò òdodo kẹ́kẹ́ kẹ́kẹ́ rẹ̀ ọmọ tọ́lọ́ ẹwẹ́ sí ẹgbẹ́ sí ni ìlú tó bá da regulations gbọ́dọ̀ wà regulations gbọ́dọ̀ wà ẹgbẹ́ gba kéèyàn jìtì àwọn kéèkéèké gbàtà gbàlagbà tó tọ́ lọ bí sísí bíi àtọ́wá kó àwọn ọ̀dọ́ obìnrin bíi mẹ́wàá tíra tí wọ́n ń torí wọn ti ń torí jẹ́ kí ìjọba máa wù wá. negotiations gbọ́dọ̀ wà àwọn èsì ìṣerú ẹ̀ ní tíá alhamdulillah kò burú débẹ̀ o káàdùn mọ́sálásí kan ìmáàmù wa kó àwọn omi ọ̀dọ́ mẹ́wàá tira kò tí a ń ṣe tí ọ̀dà lọ́wọ́ ti kú tó wa kó jẹ́ tí ọ̀ka tó kankan tí ọ̀dọ̀ bá wọ̀ mú gbà ìwé ìwé ilé ẹ̀sìn ìwé mọ́sálásí yìí mọ́ ẹ̀rọ fún alẹ́ lọ. ìṣesí àwọn tí ìṣẹlẹsìn Islam ní pé wọn máa kúndùn láì wọn máa kúndùn lé ayé Ọlọ́run tún sọ̀rọ̀ ọmọ fún wa ní Suratul Baqara àyà ninety four bí ninety six Ọlọ́run bá yẹ kí Ọlọ́run sọ pé kúrì ìǹkanàtì làkúmọ̀ dàrú àkèrọ̀tò ìǹdàlá ìtàlí sọ̀tà mi dúró ní nẹ́ẹ̀sì fàtàmà nìdáwó lè mọ́ ọ̀tà ìkúntùn sọ̀rọ̀ àti ẹ̀yìn ẹ̀kúndí Ọlọ́run bá wọlé ẹ̀kúndí sọ̀rọ̀ ìpè tẹ́ ẹ bá mọ̀ yìí pé ẹ̀yin lẹ́wà ìdáná náà lọ́lọ́run ẹ̀yin lẹ́ẹ̀rọ̀rùn wọ̀ yàtọ̀ sí àwọn ènìyàn yòókù yàtọ̀ sí àwọn múmìnì yàtọ̀ sí àwọn nàṣọ́ra pàtàkì náà wílé lọ́wọ́ ẹgbẹ́ tó kú ó ti lè wáyé ẹ̀dọ́ bá pè ọ́ ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀ ń tún tún sọ ọ́ dédé yìí tọ́wọ́ ẹ tó olódodo nìyẹn. ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ọlọ́run ní láéláé mo ò ní tọ̀nà rẹ̀ mo ò lè sọ mo ò lè sọ láéláé mo ò ní fẹ́ kọ́ pa torí tí a ti ṣe wájú mọ́ ọ̀dọ́ ọ̀dá ọlọ́run sì ní màṣẹ gbogbo alábòsí èèyàn wàlá àtẹ̀jìdá nàhùn àkọ́sà náà sì àlà àyà tí àlọ́ọ̀rọ̀ ọlọ́ni ó rí pé àwọn yẹ̀wù yẹn ní aṣojú kòkòrò jù lórí ìṣẹ̀lẹ̀ ilé ayé yẹ̀wù bí mo yẹ kó rárá ní ìlú pé ó yẹ̀wù bí nígbà tá a bá bẹ̀rẹ̀ sọ́dọ̀ tó bá kọ́ àìsàn àlá yóò tún yá nílé ìlọ ṣùgbọ́n ká tún fẹ́lẹ́ ìṣe introduction ni tàbí nítorí ọlọ́run gbà tó ròyìn sọ́dọ̀ bá kọ́ sọ́dọ̀ bá jà ọjà yàtọ̀ nínú sóra ọ̀rọ̀ àná. a sì tún mọ̀ yìí pé sọ́mọ́rì gbogbo ti bẹ́ẹ̀ ní Kùránì lọ́lọ́run gbèsè ní sóra ọ̀rọ̀ àti àná. làbí ìfẹ́ lójú pé káàkiri rí ọ̀pọ̀lọpọ̀ tí àìlúrò pọ̀ mọ́ nígbà tá a bá kírun lọ káàkiri sóra ọ̀rọ̀ àti àná. nígbà bá dé dédé di ọ̀rọ̀ Yẹhudi a sì sọ lójú ẹ̀ kúrò àti ìròyìn wọn. ogun tí a bá ń lò láìjà lùbnáàlì ẹ̀rọ tí wọ́n ṣe fún wọn ni àwọn ìyàwó tí wọ́n bá ti fẹ́ kọ́lé ní Palestine wọ́n bá ti fẹ́ kọ́lé tí wọ́n fi ṣe ọ̀dà grand ojú tí wọ́n fi mọ́lé lóbi lọ. security tó lágbára security tó lágbára tí wọ́n ṣe fún ọ̀dà grand kódà wọ́n ṣe shopping sí ọ̀dà grand gbẹgbẹ yọ gbẹgbẹ market supermarket wà lọ́dà grand tí wọ́n lọ́ọ́ ṣe market bẹ̀rẹ̀ tí wọ́n rà kẹ́lẹ́ pẹ̀ wọ́n ṣe sọ́dà grand lọ bó ṣe lu dára wọn ti ṣe wọn ti ṣe wọn ti bá káwọn ẹ̀kẹ́. nígbà tí wọ́n fi ìyá jẹ àwọn palestine lásìkò kan táwọn ìsìnkú láì ní àfojẹjẹ pé ṣí àná wọn tí aláwọn fẹ́ gbé wọn jà kọ́ọ̀dù ẹ̀yọ̀ kan báyìí bíi ẹ̀yọ̀ kan ti rẹ́ jù báyìí gbogbo bíríìjì lù náà pátápátá ní israẹli dàrú láàrin wákàtí mẹ́ta ọjà gbogbo bíríìjì pátápátá bí bíríkì olómi bíríkì ọ̀rẹ́ méjì méjì wọ́ọ̀lù ọjà gbogbo tinubu lù náà pátápátá láti three hours nítorí wà lẹ́yìn àwọn àwọn pọ́ǹpù kan bẹ̀rẹ̀ ní sixteen ni wọ́n kù sílẹ̀ lábáwá kan tí ò ti káńtà rẹ̀ ọ wà ní Israel sixteen ọ wà ní Israel kò sí kápítà yẹn lábá kan tí ò bọ́ọ̀mù láti Israel three hours ó sì dá gbogbo àwọn iṣu bíláì bẹ́ẹ̀ pé nígbà tí yàrá bàbá kékeré gba ilé láàyè àwọn ìṣòwò ni wọ́n ní strategy wọ́n bá tún dún mí láàárọ̀ yìí wọ́n bá ní ẹ̀yìn iṣu báyìí pé kí alẹ́ ti sọ́ọ̀dù ní ilẹ̀ tó pa àwọn ní àwọn òkú àwọn òní bíi àwọn òkú àgbàjá lọ́sẹ̀ náà pé ojú lọ́dọ̀ òkú ni àwọn èkó ojú ní ìbẹ̀lẹ̀ ara bọ́ba ti ju iṣu ẹ̀yọ ọ̀pẹ báyìí gbogbo wọ́n ti kan gbogbo àwọn ọmọ wọn wọ́n bá sáré lọ sábẹ́ ẹ̀mẹ́lẹ̀ <laughs>

torí àwọn tẹ́ bàbá ajá ìgbé gbogbo ọ̀dà àti àwọn tẹ́ bàbá ọ̀dà ajá ìgbà ọmọ ọdún gbèsè ayé àwọn ẹni ẹni tó dé pẹ̀lú wọn. wọn ò ní sẹ́yìn ìyẹn lọ́kùnrin láyé òun náà pẹ̀lú kọ́ọ̀lù ọ̀dẹ́ ìdòdòdò ṣùgbọ́n ìgbẹ́ ti dá sí wọn lára tọ́ba ìjẹ́ pé mùsùlùmí ni wọ́n tún dúró máa ní pépé lòdì ọ̀pá àwọn àwọn ọ̀jọ̀gbọ̀n ìjà ọ̀sùn ọmọ afúgá gan. olúwa ló máa rí búrẹ́dì búrẹ́dì ẹ̀yọ kan báyìí táwọn bá ní lọ́wọ́ táwọn sì kù ní mẹ́wàá lórí ẹ̀ tọ́yẹ́ kí ìyẹn méjì lọ́yẹ lájẹ yó ọlọ́run kò wọ́n á rẹ̀ láàárọ̀ àwọn ọ̀jẹ̀ á torí pé kò sí àgbẹ̀ kẹ̀kẹ́ pé àwọn ọ̀sán àwọn wà àkùnjẹ àwọn tẹ̀lé ìlú bẹ́ẹ̀ni àwọn òbí nǹkan ogun tí tí Russia gbé lọ bẹ̀ nígbà tó yíwọ́ Russia jáde tán nǹkan ogun ni wọ́n ń lò títí di òní ní Afghanistan nígbà tí wọ́n ṣe ló ní ọ̀hà ìmọ̀ ọ̀kànlọ́ ọmọ ogun tí ọ̀rẹ́ àwòsàn sójú àbá Iran ni pẹ̀lú àwọn àlùsẹ́kù ti Russia wọ́n ti tò síbẹ̀ Iran máa ń wọ́n kọ́ ọ̀rọ̀ lórí ẹgbẹ́ kí wọ́n dá lóògbé àwọn tẹ́lẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ nílé got a message call, I don't know, now you want to call it a hike. They go, I got it, I got it, we go, I got it, you can get it, I got it. Ayé kí lọ́jà ń lo àwọn ọ̀rẹ́ ìdílé ọjà ń bàjẹ́. Ìlú wa lọ sí ìlú ìmùsùlùmí. Ìsẹ̀mí mùsùlùmí yàtọ̀ sí ìsẹ̀mí ìlú mùsùlùmí. Àwọn ní ẹ̀kúndùn lé ayé lọ́dọ̀ ń fi sọ pé wọ́n dá tẹ́jú ìdáhùn náà wọ́n àrásà náà sí àlàáhàyà sí orí pé inú àwọn èèyàn ó ní orí ayé tí wọ́n ń gbogbo ẹ̀ ìlànà ìyẹ̀wò wíwà. wà á bíkà nílẹ̀ sí ìlà aṣíra kù bẹ́ẹ̀ náà nínú àwọn káàdì tí wọ́n ń lọ ní ìpamọ́ náà nínú àwọn tí wọ́n kún ní orí ayé tí kò lẹ́kù káàdì rẹ̀ kù kí lọ́ọ́ dé bá kí lọ́ọ́ bẹ́ẹ̀ lọ dé bá náà mọ́mí fún wọn lọ́kọ́ lọ́wọ́ wọn lọ́ bá olùdíwọ́lì ìwọ káàdì yìí kí wọn bá yàtí bá tó ní bọ́lá sókù bẹ́ yóò sókù bẹ́ òdòdó máa ń bẹ́ gbogbo ẹ̀ náà àti gbogbo ẹ̀ náà wọ́n jọ lọ́dọ́dọ́. yàwá ju akúndòrò làwọn yóò àtúntò àlìbàṣà nàkí wà máa wúwà tó mú láti ní ìpínlẹ̀ làádá bí àdìyọ àrùnmá. ó rí mi nu wọn yóò máa fẹ́ lọ́dọ̀ ọlọ́run 1,000 years. ọlọ́ni wọn máa wá ní mọ́tà sí ibi mi lára agbára tó bá ń bẹ ẹgbẹ̀rún ọdún ní òòlé tó tó jìnnà sínú ọlọ́run. wọ́n máa ń bá sí ohun bímọ rẹ̀ àmọ́dú gbogbo tí wọ́n ṣe ń ṣe ọ̀nà ọ̀bá nìyàrí o. mọ́mì ní kọ́mọ́kùnrin la kú o mọ́mì ní ọ̀gbọ́dọ̀ kúrin la kú o ọgbọ́dọ̀ tó di pé ikú fẹ́ dé kọ́ wa torí ẹ̀ wá lọ di kéde rí o ọlọ́ọ̀bá sọ fún anú parí Suratul Kahf faman kana yarju liqa'a rabbih faly'amal 'amalan salihan wa la yushrik bi 'ibadati rabbih ahada ẹ bá pàdé ọlọ́run láyé kìá tó fẹ́ rọ́lọ́ tó fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú dáadáa faly'amal 'amalan salihan iṣẹ́ tọ́lọ́mú fẹ́ kí tọ́lọ́mú sí wọ́lá ayúṣe ibi ìlà àdàtì rọ́bì àkàdà tí bá ń sin náà ọ̀gbọ́dọ̀ sí nǹkan ní ìkọ̀rọ̀ náà o tí bá ń sin náà ọ̀gbọ́dọ̀ sí nǹkan ní ìkọ̀rọ̀ náà ọ̀gbọ́dọ̀ sí nínú o wọ́lá ayúṣe ibi ìlà àdàtì rọ́bì àkàdà ìṣe ń sin náà fi ìlà àdàkọ́lọ́ ọ̀gbọ́dọ̀ wá nǹkan ìkọ̀rọ̀ ọmọ wa wọ́n bá bára tó so nǹkan kọ́ ọ̀bá ọ̀jẹ̀ bọ̀ kó gbára lé ọlọ́run ọba òdodo kódà kó sá àbá àdó ṣe fún ọ àwọn àbá àdó ẹgbẹ́ tí bàbá wọn ṣe náà tọ̀ lọ́wọ́ ìyẹn gba ìsìlámù ni àtàlẹ́ ẹni pẹ̀lú ìsìlámù káàdùkú gba ìsìlámù ni wọ́n gba ìsìlámù ìtí bàbá wọn ń ṣe tọ́sẹ́kù kọ̀tàn lọ́wọ́ wọn wọ́n jogún ẹ̀ kagbara lọ́dọ̀ kagbóti ọlọ́run gbogbo wa شفاعة مولانا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا ما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يضل من عليك ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لك الحمد على